الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فدية طعام مسكين ومن تطوع خيرا فهو خير تكبر الله ولتكبر الله على ما هداكم ولعلكم تذكرون ولتكملوا العدة ولتكملوا العدة بدء عود على بدء ẹni alárúbá ẹni alárúbá ọ̀la nìkan la ní fún tẹ̀fsírì ọ̀la nìkan ló kùtà ní fún tẹ̀fsírì nínú ọdún yìí ìrànlá sọ lé ní ìtawà sọ lé ní afẹ́ kanlẹ̀ afẹ́ òun wá láfi ṣe àlàáódú alàlìbàdì ì ẹ̀yìn ìtàmbábọ̀ ìtàmbábọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti ìta bá kéúdé àti ìta bá kéúdé ní pé ẹ á ní a fi ògo Ìlọrin hàn a fi ògo Ìlọrin hàn a fi iṣẹ́ tí àwọn àfáà lọrin ṣe a fi iṣẹ́ tí àwọn àfáà lọrin tí wọ́n ṣe a fi hàn a fi hàn a sọ gbogbo ẹ̀ o a sọ gbogbo ẹ̀ inú ọgọ́rùn-ún inú ọgọ́rùn-ún aṣọ twenty. aṣọ twenty. tó sì já sí pé eighty tó kù yìí inú àwẹ̀ inú tẹ̀síìrì yìí kò lè gbà á. eighty tó wá kù yẹn tá a bá ní káàkiri ọ̀nà yẹn náà àwẹ̀ tó kù yìí kò lè gbà á. twenty tá a sọ náà òun àwẹ̀ náà ò lè gbà á. twenty tá a tún wá sọ náà àwẹ̀ ò lè gbà á. láṣẹ ọ̀rọ̀ à ń tọ́ka sí pé ẹ ṣá lọ báyìí ẹ wo inú tíra báyìí ẹ wo inú tíra báyìí àsọ̀rọ̀ wọn tán àsọ̀rọ̀ wọn tán Ìlọrin ò kí ń ṣe ìlú ìlú kèfèrí Ìlọrin sẹ́ kìí ṣe ìlú kèfèrí ọba abẹ̀ ìṣọba kèfèrí ọba abẹ̀ kìí ṣọba kèfèrí bá débi kan já sí pé òfì ló ń ṣe ló ń hun tó ṣe pé aṣọ òfì ló ń hun àfáà ni àfáà ni bẹ́ẹ̀ àfáà ni àfáà ni ṣòyọ́ kúrò wípé wọ́n ń gbè fún mo gbè fún ọmọ ní bàbá gbè fún wọ́n gbè fún ẹ̀pẹ́ yìí tó bá já sí pé yíò ní tó bá ìpé yẹn lè a lè pé àdíìsì tó ti ẹ̀wí àdíìsì dọ̀ífù ni ó dọ̀ífù lọ́dọ̀ rẹ ó kọ̀ wíwù lọ́dọ̀ rẹ èyí tèmi fẹ́ lò lèmi fẹ́ lò olùwọ́tọ́n minal iman mi ò fi ròyìn nǹkan tí ò sí. bàbá wọn fi ròyìn nǹkan tí ò sí. ìfẹ́ láti fi ròyìn yẹn. ìfẹ́ láti fi ròyìn yẹn. minel iman. nínú ìgbàgbọ́ ló wà. náà ìpè òkè ìwọ gan àpèjúwe nǹkan tá a mú wá àpèjúwe yẹn mú wá lọ́dọ̀ ẹ̀. àpèjúwe tán bàbá mú wá yìí wọn náà mú wá lọ́dọ̀ ẹ̀. má fi pa iṣẹ́ táwọn àgbàlagbà ṣe àwọn àgbàlagbà tí mò ń wí má ṣì gbọ́ o àwọn àgbàlagbà tí bàbá wí má ṣì gbọ́ o àwọn àfáà ni mò ń wí o àwọn àfáà ni o <laughs> kì í ṣe àgbàlagbà kan kì í ṣe àwọn àgbàlagbà tẹ́ mọ̀ yẹ́ o àwọn àgbàlagbà tó rò kọ bàbá wí àwọn àfáà ni mò ń sọ àwọn àfáà ni o wọ́n mú ẹgbẹ́ tó wà tó bẹ̀rù àwọn àgbà o àwọn àgbà àwọn bàbá ń wí yìí so àwọn yẹn ká máa ṣe ká máa kó ọlá wọn kiri ká má kọ láwọn bàbá wọ̀nyí tí wọ́n ṣiṣẹ́ ká tó dé ká má kọ láwọn kéré. táwọn wá rí pé ah, ẹ kò àwọn wọ́n ti lọ wọ́n ti lọ torí pa wọ́n dẹ̀ parẹ́ tá a sì máa sọ̀rọ̀ wọn mọ́ láàrin laysa bi insanin wala aqilin bí tá a ti bẹ̀rẹ̀ ní awdun ala badi'in laysa bi insanin wala aqilin bọ̀ lẹ́yìn gbogbo àwọn generation tó bọ̀ lẹ́yìn àtàwọn tá a bára wa ń bì àtàwọn tá a bára wa ń bẹ̀ yìí kán mọ àwọn wo ló ti ṣáájú kán mọ àwọn wo ló ti ṣáájú ká sì mọ̀ wọ́n ká gbọ́lá fún wọn ká mọ̀ wọ́n ká gbọ́lá fún wọn ká bàbàrà wọn kán máa ń pọ́tù àáfàá fún wa kán máa ń pọ́tù àáfàá fún wa wọ́n máa ń ìmpọ́tù ìfìtáhù fún wa kan ìmpọ́tù ẹ̀ ìdájẹ́ náà bàbá ti wà láti ṣe lórí gbogbo tí wọ́n ṣe a máa tẹ̀lé kábàbà rẹ̀ ìyẹn ni nǹkan tá à ń wí ìyẹn ni nǹkan tá à ń wí ọ̀dà àwa bá lọ bá bọ̀ bá lọ bá bọ̀ àìsọ́tán àìsọ́tán a máa rò pé ṣó tán bẹ̀ náà nìyẹn a máa rò pé bóyá tán bẹ̀ náà nìyẹn kò tán o kò tán o kí n lé mi sí i bàbá wa láwọn tó fẹ́ lé mi ìpín tó bẹ́lẹ̀ tẹ́lẹ̀ nílẹ̀ ilẹ̀ Yorùbá ń bí mi ti sọ Abẹ́òkúta o bàbá wa ti sọ Abẹ́òkúta o hmm. mi ò sọ. So ibo mi o mo wá fẹ́ mú jẹ̀bú wa. ó bàbá náà wá fẹ́ mú jẹ̀bú wa. ìjẹ̀bú yẹn ni kò kéwú kò béèrè nílọrin. àwọn ìjẹ̀bú yẹn ni kò kéwú kò béèrè nílọrin. náà wá síbẹ̀. náà wá síbẹ̀. wọ́n wá tan Islam ká níjẹ̀bú wọ́n wá pín ìsìláàmù ká ní ìjẹ̀bú òkè ó kò béèrè òkè ó kò béèrè ńgbà tí wọ́n gba ìsìláàmù lọ́wọ́ ẹ̀ nígbà tí wọ́n gba ìsìláàmù lọ́wọ́ ẹ̀ tó já sí pé àwọn kèfèrí hánrán àwọn ni wọ́n gba islam lọ́wọ́ ẹ̀ àwọn kèfèrí hánrán àwọn ni wọ́n gba islam lọ́wọ́ ẹ̀ tán lé ní 1000 lọ́jọ́ kan one thousand. lọ́jọ́ kan. lọ́jọ́ kan. làwọn kúkú. làwọn kúkú. fámílì kúkú. fámílì kúkú. níjẹ̀bú òde. níjẹ̀bú òde. ló wá raṣọ. ló wá raṣọ. ó ra owó ó wá fowó lé aṣọ pọ́nkọ̀ọ̀kan nígbà náà nígbà náà bìkan máa ha fáwọn tó gba islam yẹn kọ́ máa fún àwọn tó gba islam yẹn kúkú yẹn ò tán orúkọ ẹ̀ ò tán níbà níjẹ̀bú òde o kúkú yẹn orúkọ yẹn ò tán níjẹ̀bú òde nìní iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn lẹ́yìn náà lẹ́yìn náà ṣó wà ń bẹ̀ ni ọya ah, banka ó tètè o asif muhammadu al-wa'is kò kéwú amirul wa'izin amirul wa'izin asif sa'ad al-wa'is kò kéwú amirul wa'izin ọ̀wọ̀ al-wa'is al-ajib oníwàásí mẹ́ni alladhi rúzikọ̀l kàràmẹ́tì al-adida ọlọ́run fún láwọn kàrámù oríṣiríṣi àmọ́ mọ̀ṣàyà bí nílé ace lọ bá bá wọn àwọn èṣù èèyàn tó bá bá wọn pàdé yóò wín ní wọn mi kò fárí mi láti yorùbá nínú àwọn kèfèrí yorùbá bada àfilwáàzù wà lè ṣáàd bada àfilwáàzù wà lè ṣáàd bada sukuti ọ̀fàmíyà mubashara ọ̀fà bada sukú ogun ọ̀fà lẹ́gbà tó gun ọ̀fà ṣubú 1896 walam yatruk maliyan walam yatruk baladan haman ní biladi Yorùbá ìlú kan lẹ̀ láìwọ̀lú náà wà wa'aza ahlahu yóò sì ṣe wáàsí fún wọn wàkánà yẹ́dùkúlù alàlùmọ̀lú kìlùkù fáà yóò wọlé tọ ọba kèfèrí gan-an alẹ́dínà yàkùntúnà àtúnsáhún bí asnam tí wọ́n fi òòṣà oríṣiríṣi rọ kiri ká ara wọn wà ìzàdákàlá tó bá wọbẹ̀ sákàtọ́tìlẹ̀ asnam aláwòjú ìhà tó bá wọbẹ̀ báyìí gbogbo àwọn òòṣà yóò wò ní ó sì lè gbaná àwọn òòṣà yẹn tí wọ́n ní mọ bóni náà ti jó wọn. wàkọ́ da áwù bá dùn nẹ́ẹ̀sì bìlì mahadi. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí pè ní pé àbóyá máa di ni máa di ni. wàlàkínnahu ankara alayhi. ṣùgbọ́n fúnra rẹ̀ kọ̀ ìgbẹ́rùn hmm, ọ̀rọ̀ máa díkọ́. wàkọ́lá ìnáwó wá ìfún fapọ̀. oníwàásí lòun. wàlẹ́sàbìlì mahadi almuntazor. kì í ṣe mahadi almuntazor èyí tá à ń retí torí torí Mahdi tá à ń retí yẹn mo sọ ń gbà kan yín pé kò sí báàtì ní kò sí záhìrí bàbá wa dáwọn sọ fún wa gbà kan pé kò sí báàtì ní kò ní záhìrí ó ti sọ ti pẹ́ díẹ̀ bàbá wa ti sọ ti pẹ́ díẹ̀ ẹni tí ò ṣe tí ò ṣe tàṣọ́ọ̀fù tómi ẹni tí ò ṣe tàṣọ́ọ̀fù tómi yóò máa rò pé kìnìún ah kò mọ kò mọ báàtì ní kò mọ záìrí inú tasọ́wùfù ló wà ìrọ́ ló ń jẹ bẹ́ẹ̀. ìrọ́ ló ń jẹ bẹ́ẹ̀ ṣé bàbá ọmọ yẹn ní ọba àti. rárá wípé báàtì ní záìrí inú tasọ́wùfù ló wà lọ parí lọ ha kúrò. pé nínú tasọ́wùfù ló wà pé sọ́ọ̀lì kan báàtì ní tasọ́wùfù ló wà. bá jìnà tó bá jìnà tí mímọ̀ ẹ jìnà tí mímọ̀ ẹ jìnà wà á máa pé nǹkan tí mò ń wí òótọ́ ni wà á mọ̀ pé tí bàbá ń wí òótọ́ ni àwọn dọ́làlà àbàsíyà ìkíní kejì kálukú ló ń rọ àdíìsì lásìkò yẹn kálukú ló ń rọ àdíìsì wọ́n wá rò wípé ṣíà ní àdíìsì tiẹ̀ àwọn ṣíà wọ́n ní àdíìsì tí wọ́n àwọn àbáṣí ní àdíìsì tí wọ́n àwọn àbáṣí wọ́n ní àdíìsì tí wọ́n àwọn àbáṣí tó ládìísì yìí wọ́n rọ hadisi yẹn lára wípé ànábì ti bá wọn ṣàdéhùn wọ́n rọ hadisi yẹn látara pé ànábì ti bá wọn ṣe àdéhùn wípé tó bá dìgbẹ̀yìn o yá ti almahadiyul muntazor làwọn kúláfáwò wọn kúláfáwò wọn lẹ́fì máa gbọ́ almuntazor almustainu billah alkinikan billah tó ń fún wọn tó ń fúnra wọn lóyè almustakimu billah so èyí tó bì nìyẹn yí pé tó bá yá yóò jáde ìdílé ànábì iṣẹ́ àwọn àbá sí yẹn inú ìdílé ànábì náà ni ìpè yóò jáde ìdílé ànábì almahadiyul muntazor mahadi tá à ń retí yamla ul ardo adlan baada amuli àti jawran. lọ́wọ́dé yamla ul ardo adlan yóò fi dọ́gbadọ́gba kárí ayé báadà àmúlẹ̀ ati jẹ́ òran lẹ́yìn ìgbà tí wọ́n ti fòjòrò oríṣiríṣi tí wọ́n fi rọ kiri káyé àwọn ṣíà níbẹ̀ lọ́dọ̀ wọn àwọn àbáṣì ṣíà níbẹ̀ lọ́dọ̀ wọn àwọn àbáṣì náà lọ́dọ̀ wọn lẹ́yìn ìgbà tí gbogbo tí ó lé ayé tí màá tààrí ti ní bá wá dé yóò máa fi òdodo kárí gbogbo ayé ẹ̀pà tó wá ibẹ̀ ni àwọn màdìyún ibẹ̀ ni àwọn màdìyún àwọn àwọn dọ́wọ́lá àwọn dọ́wọ́lá tí ṣe àgbédìde wọ́n wá ń hun àdísì tẹ̀lé wọ́n hun àdísì tẹ̀lé ibẹ̀ làwọn ṣí àti ní záìrí wà ibẹ̀ làwọn ṣí àti ní nususul Qur'an ó ní záhìrì ó ní bátin Qur'an ó ní záhìrì ó sì ní bátin àwọn ṣí à ló bẹ̀rẹ̀ àwọn ṣí à ní wọ́n ní ẹnìkan ò ní ma bátin ní yóò àfáwọn wọ́n wà ní ẹnìkan ò ní ma bátin ní yóò àfihàn wọn záìrì ní gbogbo ẹ̀yin yòókù ó mọ̀ záìrì ní gbogbo ẹ̀yin yòókù ó mọ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ pé ìtumọ̀ anájímù thakib záìrì ní gbogbo yín tú báàtì ní rẹ̀ nájímù thakib nínú almahadiyul mantazor nínú àwọn ìmáàmù méjèèjìlá tí ó padà wá òun ni najimu thaqib bẹ́ẹ̀ láyà kọ̀ọ̀kan káyà kọ̀ọ̀kan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi fún zahir batin ọ̀gbọ́n bá ń wí. àwọn ẹ̀sọ̀ fún àwọn ẹ̀sọ̀ anájúmù sáàdì anájúmù sáàdì pé ìràwọ̀ lásán wọ́n wá ní ọ̀dọ̀ àwọn gẹ́gẹ́ ní ìràwọ̀ yẹn wà tí ń jẹ́ ìdílé àwọn tí ó ti jáde ìyẹn òun ni alimahadin mutadọ ẹ̀hẹ́n tí bàbá wí. sọ ìyẹn. bá ti ní nìyẹn ànábì ò sọ pé záyìrì kan wà bá ti ní wà ànábì wa Muhammad kò sọ pé záyìrì kan wà bá ti ní kan wà nígbà tí ànábì ò sọ bẹ́ẹ̀ nígbà tí ànábì ò ti wá sọ bẹ́ẹ̀ táwọn ẹnìkan bá dé tí wọ́n ń sọ táwọn ẹnìkan bá wá dé táwọn sọ kàgbà kàgbà ànábì sọ pé lọ́dọ̀ mi làwọn báàtì nìkan wà o gbogbo ìtẹ bá ń tú záìrí lè yùn nígbàtá ànábì ò sọ bẹ́ẹ̀ nígbàtá ànábì ò sọ bẹ́ẹ̀ kàgbàgbé nǹkan tó kù kàgbàgbé nǹkan tó kù bọ́rọ̀ èyí ò ṣe rí ní bọ́rọ̀ ẹ̀ ti yẹ́ ni ẹ̀ wà á kí ìrà àdíyùl muntazar yìí nínú tí wọ́n gbé wá ṣíà àti tí bá ń sọ̀rọ̀ ṣíà àwọn kan ní ṣíà ni mí tí bàbá bá sọ̀rọ̀ ṣíà àwọn kan ní ṣíà ni bàbá èèwù ṣíà ni tó èè bẹ́ẹ̀ ni ohun ṣé ṣíà ò ṣe mùsùlùmí ṣé ṣíà kìí ṣe mùsùlùmí ni iṣẹ́ tó fẹ́ gbọ́ nìyẹn ṣíà ò kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ ṣé ṣíà kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ rẹ̀ àwọn kan wọ́n máa ń pẹ́ àtírà tó ń kà tírà ṣíà ni àwọn kan máa sọ pé tírà tí bàbá ń kà fún wa tírà ṣíà ni tírà tí mò ń kà tírà tí mo nílé mo ní tírà ṣíà o bàbá wa láwọn ní àwọn tírà ṣíà o èèyàn ò tiẹ̀ lè kí nǹkan tí mi ò ní àbí tí mo bá bàbá mi tó ń ṣe kó á ti bọ́ mi lápò kò sí onítọ̀. kò tí bàbá o ṣe tí bàbá wa ṣe aláàmọ̀ ṣe èèyàn kan ò lè kí bàbá wa bàbá wa tó ní kò lè kí bàbá lápò. kò sì lè lẹ́mọ́ mi. kò sì lè lẹ́mọ́ bàbá wa. bó lẹ́ kò ní dúró. bó bá tún wà lẹ́ kò ní dúró lọ gbàgbé pé ṣíà kíní kan ṣe ṣíà èmi gbà pé mùsùlùmí ni ṣíà bàbá wọn aláwọn gbà pé àwọn gbà pé mùsùlùmí ni ṣíà ó ní àwọn àbùkù tó lè wà ń bẹ lára wọn àbùkù tó lè wà lára wọn èèyàn ò ní wọn èèyàn sì ni sallallahu alaihi wasallam لا تكفروا أهل القبلة بذنب má pe ọmọ ìyá rẹ tó ń kọjú sí kíbla má pe kèfèrí tó ń ṣe la ilaha illallah má pe kèfèrí nítorí ẹ̀ṣẹ̀ kan. má pe ọmọ ìyá rẹ tó ń kọjú sí kíbla ó fẹ́ kásùbà òkí méjì ó fẹ́ káyìlá òkí mẹ́rin bá tí kí ló kí ó ṣe la ilaha illallah má pe ní kèfèrí pẹ̀lú ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ ó wá tara ẹ̀sọ́ pé ó ti di kèfèrí. so ìyẹn àwọn wọ̀nyí tán pé ẹlẹ́bọ ẹlẹ́bọ gbogbo kálukú ló dẹlẹ́bọ àdíìsì wọn mọ́ àwọn wọ̀nyí tán sọ pé gbogbo eléyìí ẹlẹ́bọ tọ̀wọ́ ẹlẹ́bọ àdíìsì yìí wọn mọ́ wọ́n sì ń pera wọn láládìísì wọ́n sì ń pera wọn láládìísì ibi tí islam dojú tó dojú dé nìyẹn ibi tí islam dojú dé nìyẹn ọ̀yá nìṣó innahu wa'izun faqat wa laysa bil mahdi al-muntazar wa akhiran radiya bi qabuli darajati amiril wa'izin ó yọ padà yọnú sí kí wọ́n pè òun ní amirul wa'izin allati khala'aha alayhi al-amir Shu'aib èyí tí ọba ṣùwẹ́ẹ̀bù nílọrin ọba lọrin tó ń jẹ́ ṣùwẹ́ẹ̀bù tó fi jẹ wàdálíkà ní àtàrí wà àríhí wà ìrṣádìí orí pa ẹ̀ níbi wáàsí àti nǹkan tó ń ṣe fáwọn èèyàn ló jẹ́ kí ọba ṣùwẹ́ẹ̀bù ó fi jẹ amirul wáàsí lẹ́yìn sàfọ́kọ́t fi madina ti Ìlọrin kí wá ṣe pé Madina lọrin pé Ìlọrin nìkan ṣo ni wọ́n ti fi jẹ Amirul Waizina walakin fi jami'il buldan bi Nigeria wal aqtar al ó jẹ́ bẹ́ẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá tó fi délẹ̀ Benin wàyẹ̀bùlógún adàdùn lẹ́dínà aslamu ala yadayhi náhàwà nísìmìlìyàn la ilaha illallah àwọn tó kúrò ń kèfèrí tí wọ́n di mùsùlùmí tán tọwọ́ ẹ̀ di mùsùlùmí wọ́n súnmọ́ 500,000 àwọn tó tọwọ́ ẹ̀ di mùsùlùmí wọ́n súnmọ́ 500,000 wọ̀kọ̀dì sáhara rahimahullahu bima kana yukarriruhu ọjẹ́ dúró eléyìí ṣe stage making hmm. eléyìí kìí ṣe stage making ọ̀gbọ́ ìwọ tó fẹ́ ṣe dáwà ìwọ tó fẹ́ ṣe dáwà tẹ́nìkan ò gbà sílámù lọ́dọ̀ rẹ̀ tẹ́nìkan ò gbà sílámù lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ ẹ̀ lọ́dọ̀ ẹ̀ tí wàá lọ ọ̀gánáìsì àwọn kan tó wàá lọ ọ̀gánáìsì àwọn kan ìpè àwọn tó gba ìsìlámù lọ́dọ̀ rẹ̀ ìwọ ló kó wọn wá o ìwọ ló sọ fún wọn wípé kán máa béèrè nǹkan báyìí ìwọ ló ní kán máa béèrè nǹkan báyìí lójú àwọn èèyàn so wá ń sọ pé àwọn tí wọ́n convert nìyẹn tó wá sọ pé àwọn tí wọ́n convert nìyẹn so kìí ṣe bẹ́ẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ 500,000 five hundred nígbà náà. million kò béèrè ni yóò máa dá wákà káàkiri bẹ́ẹ̀ pé kò kò béèrè yóò ti ṣe la kò kírun kò gbà nílé rẹ. mọ́kà tí ó dánù ìyẹn bẹ́ẹ̀ mo mú yẹn wá ní ẹ̀sánpù nílẹ̀ Yorùbá wá bí bàbá máa mú yẹn wá ní ẹ̀sánpù nílẹ̀ Yorùbá wá bí níbo ló ti lọ Ìlọrin ló ti lọ lẹ́yìn yẹn àwọn míì wà tí wọ́n tún wá tún tan ìsìláàmù ká àwọn míì tí wọ́n ń bẹ tí wọ́n tan ìsìláàmù ká nílẹ̀ Yorùbá ibi nílẹ̀ Yorùbá yìí wọ́n wá mú mọ́ wọn kéwú wọ́n sì mú mọ́ ìwé wọ́n kéwú wọ́n mọ̀wé wọ́n kéwú wọ́n kàwé. Eh, bàbá kan wà orúkọ ẹ̀ kò eh, eh, mọ́ kò sì gbajúmọ̀ lọ́dọ̀ wa. bàbá kan bẹ orúkọ ẹ̀ kò gbajúmọ̀ lọ́dọ̀ wa a sì mọ̀. àmọ́ ó gbajúmọ̀ ní gbogbo kàràkàrà eh, èkìtì àwọn gbajúmọ̀ ní gbogbo kàràkàrà èkìtì mọ́ gbogbo Oǹdó mara wọn bẹ́ẹ̀ lẹ́kìtì Oǹdó mara wọn bẹ́ẹ̀ lẹ́kìtì ó gbajúmọ̀ bẹ́ẹ̀ bàbá yẹn wọ́n ń pè ní ìbíyẹmí. wọ́n pe bàbá náà ní ìbíyẹmí. hussein ah. orúkọ yẹn ń fò mí hussein ìbíyẹmí. hussein ìbíyẹmí. ní tó ṣẹlẹ̀ ní pé orúkọ yorùbá yẹn mi ì sábà mi ì sábà tí n bá ha sórí yìí máa sá mi. àmọ́ ó jẹ́ lárúbá ni mo lè rántí kí atóyèbí Hussein atóyèbí Hussein atóyèbí ìbíyẹmí ìbíyẹmí èmi pẹ̀lú ọmọ wọn mo mọmọ wọn bàbá wa láwọn ọmọ ọmọ tí bàbá náà bí mo sì mọ orí pa tí bàbá náà tó gbé tó gbé ṣe gbogbo ipẹ́ tí bàbá náà gbé ṣe bàbá wa láwọn mọ̀ ọ́n lórí pàpàpà jùlọ ní Èkìtì pàpàpà jùlọ lẹ́kìtì wọ́n yí ṣọmọ Èkìtì o wọ́n kì í sí ṣọmọ Èkìtì àwọn ń pẹ́ nípa pé Èkìtì ìlú Èkìtì wọ́n bá ló dálé kéwú lẹ́mẹ̀ àfikún jẹ́wèé ìlú èkìtì tó bá lọ jálẹ̀ kí ó lẹ̀ ń bẹ́ẹ̀ kò ní tètè lórí kan àfi kó jẹ́ ìwé. bàbá ìfi wá dá iléèwé lẹ̀. bàbá ìfi wá dá iléèwé sílẹ̀. lórúkọ ẹ̀sìn tó ẹ̀sìn Islam tó fẹ́ tàn ká. lórúkọ ẹ̀sìn Islam tó fẹ́ tàn ká. ọmọ bàbá náà ni dr Murtada Ìbíyẹmí ọmọ bàbá náà ni Dr. Murtada Ìbíyẹmí ó tún lẹ́gbọ̀n o ó tún lẹ́gbọ̀n àmọ́ mo fún mo fún ilé ìyún lápèjúwe bàbá bá fún wa ní ẹlé àpèjúwe gbogbo àwọn wọ̀nyí orí pa wọn ẹnìkan ò tiẹ̀ fẹ́ ká gbọ́ mọ́ gbogbo àwọn wọ̀nyí pẹ̀lú gbogbo akitiyan bá ṣe àtòrí pa àwọn ẹnìkan ò fẹ́ ká gbọ́ mọ́ báwo la ṣe parú nǹkan bẹ̀rẹ̀ báwo la ṣe parú nǹkan bẹ̀rẹ̀ laysa bi insanin wala akele man lam yari tare kafi sadiri wa mawa àwa bá kéwú dé níbi tá a bá dé lánàá. ibi tá a bá kéwú dé àbá níbi tá a bá dé lánàá. níbi tá a bá dé lánàá. ibi tá a bá dé lánàá. à ń bá ni. à ń bá kéwú bọ̀ ni. yóò sì máa ta. yóò sì máa ta. yóò máa ta. yóò máa ta. káàkiri káàkiri yóò tabáwọ tó ń ṣe wáàsí yóò tabẹ́ni tó ń gbọ́ yóò tabá ẹlòmíì gbogbo kálukú ni yóò tabá tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ wá sí yóò tọ́ bẹ́ni tó ń gbọ́ ẹni tó ń gbọ́ lọ́tún ẹni tó wà tó ṣe ẹni tó ṣe wá sí gbogbo náà ni ó tabá ẹni fẹ́ gbà tẹni tí ò fẹ́ gbọ́ wá sí àtàbà. àmọ́ a sọ̀rọ̀ lánàá àbí níjẹta. àwọn ẹlòmíì ẹlòmíì rò pé bóyá mò ń dágbére ẹlòmíì rò pé bóyá bàbá wa ń dágbére láíláí mi ò dágbére bàbá ò dágbére òní ilé ẹ òní ẹ ẹ̀jẹ̀ rántí òní ẹni tó laysa bi hatfi shuja hatfu shuja. wa ma fi shaja'ati hatfu shuja wala madda umra al-jabani al-jubun walakin idha nahinu al-fata يعيش wàmá fi ṣẹ̀dá àti àtúnṣù ìpé lágbàjá akin akin ni akin yẹn ló wá pa akin kọ́ ló pa wàlá má dà ọmọrẹ níjà bá nílè yòbó ní lágbàjá yìí Ojo tó yà tí èyí fẹ́ ṣe kíní òun ló jẹ́ kẹ́mi ẹ̀gùn òjò kọ́ ló jẹ́ kẹ́mi èèyàn gùn òjò kọ́kọ́ lè wà tásìkò èèyàn bá ti tó kọ̀dọ̀ yóò lọ wáyà ìṣòlẹ́dí lẹ́mìyàmì ẹni tí ẹ ti tí ò tí tó yóò sì wà yóò sì máa ṣẹ̀mí wá sí kọ́ bàbá ọ̀dágbére fún apáwọn tí ń lọ wọn sì níbi kan bá lọ pẹ̀lú òkú ọlọ́run. lóòótọ́ àwa kò sáwáyé máa lọ. kò sí ayé máa wáyé máa lọ ṣùgbọ́n mi ò ṣe tẹ́tí àmín so ẹ fọkàn so ẹfẹni tó fẹ́ rò ẹni tó rò pé ah, ó yẹ kó ti kú àti àti ẹ̀ ti fínísì ẹni ẹ̀yẹ jẹ́ kó máa ó ń fẹnu gbánu ni ó ń fẹnu gbánu ni gbogbo gbogbo tó gbé pẹ̀lú tó sá orí ẹ̀ ló padà bọ̀ òun yẹn tó ń rò bẹ́ẹ̀ òun tó ń rò bẹ́ẹ̀ <laughs> mo fi ilẹ̀ bẹ́ẹ̀ kó máa rò máa rò bẹ́ẹ̀

ńlá àwa bá débi tá à ń sọ̀rọ̀ ǹjẹ́ gbogbo wa gbogbo wa la à ń gbàwẹ̀ gbogbo wa ni à ń gbàwẹ̀ ń tá fi bẹ̀rẹ̀ tẹ̀fsíìrì ohun tá fi bẹ̀rẹ̀ tẹ̀fsíìrì wípé tẹ̀fsíìrì wa nǹkan tí ó lọ lé lórí àìgbọ́ àwọn nǹkan yìí dáadáa ọdọọdún la máa ń kà ọdọọdún la máa ń kà ayà yìí táwẹ̀ bá ti bẹ̀rẹ̀ àwọn èèyàn gbé ayáyọ alẹ́sínà mọ́nú kù bá à ń kà à ń kà ọdọọdún? à ń tù à ń tù fúnra wa àwọn ẹlòmínà kà kà wọ́n á tù wọ́n gbogbo wa là ń la gbọ́ yé gbogbo wa gbọ́ ṣe gbogbo atútú tá ń tú yẹn ó lapa lára wa tútú tó ní kálukú tú yẹn ṣó lapa lára wa láfíà ní ọ̀dà àwọn kan tá a fi sọ̀rọ̀ tá a fi bára wa sọ̀rọ̀ òun ni yá yọ alladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون àti wá wà nínú mẹ́wàá gbẹ̀yìn àti wá wà nínú mẹ́wàá gbẹ̀yìn Lailatul Qadri wọlé Lailatul Qadri tún wá wọlé gbogbo a máa rí pé ah, eh, Allahumma balligna laylatal qadri nígbàtá àwẹ̀ ti di ogún ní gbogbo ẹni tí ó ṣe laylatal qadri ti bọ́ta nígbàtí àwẹ̀ ti di ogún ní gbogbo ẹni tí ó ṣe laylatal qadri ti bọ́ta láti iṣẹ́ àdúrà pé láti tọ́jú ọlọ́ ní ó bá wa àdúrà dá máa ṣe ní pé Allahumma innaka afuwun تحب العفو فاعف عني ثم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني. ó ń sọ fọ́lọ́run wípé kó forí jìn. ó ń sọ fọ́lọ́run ìjọ ti tú bá ní ẹ̀ṣẹ̀ tó ń ṣe ìjọ ti tú bá nínú ẹ̀ṣẹ̀ tó ń ṣe ìwọ tó bèèrè pé kọ́nà kó forí jì ẹ̀ṣẹ̀ ó ti tú bá ó ti jáwọ́ ó ti kà á sí pé routine ni ó ti kà pé routine ni nǹkan tá a ṣe ní bíi aláwọ̀mọ́ ìnàkà fún wọn tó ìgbòlá fún afáfá ní gbogbo ibi tá ti fẹ́ ṣe látòlùkọ́dìrì fáfọ́ á nì foríjì mi ìjẹ́wọ́ foríjì ẹni tó ìbéèrè nìyẹn ló tó bèèrè lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run foríjì mi ṣé wọn náà foríjì ẹni tó ṣe ẹ́ èèyàn tó ṣẹ̀ ọ́ bẹ́ẹ̀ni èèyàn tó ṣẹ̀ èèyàn tó ṣẹ̀ ìjọ foríjì ìjọ foríjì ó sì pé kọ́lọ́run foríjì ẹ̀ ó sì sọ pé kọ́lọ́run bá foríjì ẹ̀ báwo lọ́lọ́run ó ṣe foríjì ọ́ báwo lọ́lọ́run ó ṣe foríjì wọn tẹ́ẹ̀dá ẹgbẹ́ tó ṣẹ̀ tó foríjì tẹ́ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ṣẹ̀ tí wọ́n foríjì Àdá Muhammad sallallahu alaihi wasallam. Ó ní arrahimun. يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء arrahimun gbogbo kẹ́nikẹ́ni tó ń ṣàánú ẹni gbogbo kẹ́nikẹ́ni gbogbo ẹni tí ń ṣàánú ẹni ọlọ́run ọba yóò kẹ́ wọn ta ni wọ́n kẹ́ ọlọ́run ó kẹ́ gbogbo ẹnikẹ́ni tí bá ti kẹ́ èèyàn ta ni wọ́n kẹ́ ta ló ṣàánú tó fi ń retí àánú ọlọ́run tí wọ́n náà fi wá retí àánú ọlọ́run àbúrò pọ́ lọ́lọ́run máa ń ṣe àbúrò ọ̀fẹ́ lọ́lọ́run máa ń ṣe ní alọ́kẹ́ ẹ̀rọ̀hámù mẹ́fẹ̀ẹ́ kẹ́ àwọn tí wọ́n wà lórí ilẹ̀ lábẹ́ kí àwọn tó wà lórí ilẹ̀ lábẹ́ àti káàkiri àti káàkiri yarhamukum man fi sama àwọn tó wà lókè tẹ̀yìn náà àwọn tó wà lókè tẹ̀yìn náà wọ́n kẹ̀yìn wọ́n kẹ̀yìn kìí sọ́lọ́run nìkan mọ́ kìí sọ́lọ́run nìkan mọ́ gbogbo alákó sínú ramadana gbogbo alákó sínú ramadana pé àkọ́kọ́ ramadana ike ìgẹni àárín ramadana àforíjì ni ìgbẹ̀yìn ramadana alijanna ni àárín aṣẹ́rúdọ́mọ́ àforíjì yẹn báwo ló ṣe rò ipò lẹ́tọ̀ọ́ sí àforíjì yẹn báwo ló ṣe rò ipò lẹ́tọ̀ọ́ sí ǹjẹ́ wọ́n foríjì yẹn ṣé wọ́n foríjì yẹn àrìnràmọ́dáná ìkẹ́ ìgẹ́ ni ta ni wọ́n kẹ́ ta ló gẹ̀ ta ló gẹ̀ ta ló ṣàánú ní àwọn tó súnmọ́ ẹ ìgbẹ̀yìn Ramadan ó dá bẹ́yìn tàbá ni wọ́n ń ṣẹrú dọmọ ẹni tí ò lẹ́bí tí ò lára ẹni tí ò lẹ́bí tí ò lára tí nǹkan kan tako ẹ̀ tó fi gbé wá tó fi gbé wá sí ìtòsí rẹ̀ tí nǹkan kan tẹ̀lẹ̀ sí tó fi wá tó wá sí ìtòsí rẹ̀ ìjọ sọ́dọ̀mẹ́ ìjọ sọ́dọ̀mọ́ gbogbo ẹni fẹ́ gòkè ṣogbo àwọn láyé kan gòkè gbogbo nǹkan tí ààwẹ̀ kọ́ wa gbogbo nǹkan tí ààwẹ̀ kọ́ wa tá à ń fẹnu réréréréré ní gbogbo ìgbà. tá à ń fẹnu réréréré ní gbogbo ìgbà. a di normal routine. a di normal routine. léè tó sì já sí pé ó gbọ́dọ̀ bọ́ sí practical life. léè tó já sí pé ó gbọ́dọ̀ bọ́ sí practical life máa ń láti practicalize ẹni. kì í ṣe tí àwẹ̀ bá dé nìkan. kì í ṣe tí àwẹ̀ bá dé nìkan. ó mọ́yé tírélà ráìsì tí wọ́n lọ gbà á máa ná àfáà ní wá kìnnìkìnnì kan mọ́ ó yá ẹgbẹ́ wa wọ́n kò fún ẹ ó gbà ìjọ òpin gbogbo rẹ̀ sí tírélà èlùbọ́ gbogbo kọ̀tọ́kọ́ sínú ilé rẹ̀ tọ́nípo pípẹ́ wọn tẹ́bí ń pa ìjọ òpin àsìkò ìlú àkójá bẹ́ẹ̀ sì ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń kígbe nira ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n kígbe nira wọ́n kígbe kò sí wọ́n kígbe kò sí ǹjẹ́ olóògbọ́ ǹjẹ́ olóògbọ́ ok láwọn àsìkò kan wọ́n lá ànábì sallallahu alaihi wasallam eré fẹ́ láwọn máa kọ́ láwọn máa sọ eré fẹ́ láwọn máa sọ nǹkan tó ta fẹ́ lò ń bẹ̀ ta fẹ́ lò ń bẹ̀ àlò àlò ọ̀dà ànábì ò wọ aṣọ tó ń yílẹ̀ tó ń gbolẹ̀ tó ń wọ́lẹ̀ ànábì ò wọ aṣọ tó ń wọ́lẹ̀ nísìn ìwọ àfáà ṣó ń wọ́lẹ̀ ni òun wọ̀ ṣó ń wọ́lẹ̀ ni wà fà wọ̀ èwo ló fi jù ànábì èwo ló fi jù ànábì ṣòkòtò ànábì balẹ̀ ni àà ah, kò sí télọ̀ ń gbà náà kò sí télọ̀ ń gbà náà <laughs> bóhun ṣe lè bó ṣe ránṣọ ń gbà náà ni wọ́n ṣe rọ́ṣọ́ gbà náà ni àmọ́ òun sọ fún wa pé bó ṣe ṣòkòtò òkè ń balẹ̀ àmọ́ wọ́n sọ fún wa pé ṣòkòtò ẹ̀ kì í balẹ̀ èwo ló ṣe ṣòkòtò tiẹ̀ tó ń kanlẹ̀ èwo ló wá ṣe ṣòkòtò tiẹ̀ tó kanlẹ̀ ọ̀tọ̀ ní stáì tánàbí rán ọ̀tọ̀ ní tí wọ́n tó rán وما في الشجاعة يعجب ولا مد عمر الجبال الجبن ولكن إذا حان عيد الفتى خضع العيش الذي لم يهن. olùbámi débi pé mo mú orin wípé astagfirullah min zunubin ẹ̀ṣẹ̀ wa pọ̀ ẹ̀ṣẹ̀ wa pọ̀ ọmọ tó bèèrè wà tàbẹ́ tó kam khutu bahara dalali jalan ورؤت في الغي واقتديت وكم وقعت لهواك تراب وابتليت وكم بلغت العذاب pọ̀. ẹ̀ṣẹ̀ wa pọ̀. ẹ̀ṣẹ̀ wa pọ̀. ẹ̀ṣẹ̀ wa pọ̀. ẹlẹ́sìn. ẹlẹ́sìn. kò bá jẹ́ mùsùlùmí. ìbá jẹ́ mùsùlùmí. ẹlẹ́sìn. ẹlẹ́sìn. kò bá jẹ́ kiriyó. ìbá jẹ́ kiriyó. tún fi kún. tún fi kún kó yá sí pé nǹkan tó tiẹ̀ ń ṣe náà ni pé n tó gbàgbọ́ náà ni tẹ́ ń pè ní ṣẹ̀ṣe àbí kí n. ó tó gbàgbọ́ náà ni tẹ́ ń pè ní ṣẹ̀ṣe ìyẹn náà kún. èwo ló sọ fún ẹ pé kó pààyàn. èwo ló sọ fún ẹ nínú ẹ̀sìn náà pé kó pààyàn. èwo ló sọ fún ẹ pé bà tèèyàn jẹ́. èwo ló ní kó bà tèèyàn jẹ́. èwo ló sọ fún ẹ wípé. owó ni kò gbà má ṣáàtì tàn wọ́n máa tàn àwọn èèyàn èwo ló sọ pé kó máa tàn àwọn èèyàn kó máa lù wọ́n jìbìtì èwo ló sọ bẹ́ẹ̀ kó máa gbá wọn kó máa gbá wọn sọ ẹ̀sìn náà sọ ẹ̀sìn náà irú ooru tó mú ń lu àyí ìwọ oòrùn tó mú nílùú wa yìí láìpẹ́ yìí láìpẹ́ yìí látìgbà láti wọnú àwẹ̀ látìgbà tí a ti wọnú àwẹ̀ èyàn ó fẹ́ èyàn ó ka ọjọ́ ọdún tó ti gbẹ̀yìn tó ti rí bẹ́ẹ̀ èyàn ó ka ìmọ̀ ẹyọ tó gbé jọ́ọ̀nù ilé ti wáyé kẹ́yìn yìí ó wá lé gbogbo ẹ̀ wá gan-an ó lé gbogbo ẹ̀ gan-an inú ilé ò ṣe gbé inú ilé ò ṣe gbé ìta ò ṣe gbé ìta ò ṣe gbé ọba jẹ lọ dúró ta ọba tó wà lọ dúró ta àwọn tó ń àwọn ọmọ gànfẹ́ àbí kí lẹ́ ń pè wọ́n kọ́ máa palẹ̀ mọ́ ẹ ló wá sọ fún wa. wa qultu istaghfiru rabbakum májẹ̀mú tútù bá nìyẹn. májẹ̀mú tútù bá nìyẹn. èyí tó wọn ṣe fún yín. èyí tó wọn ṣe fún yín. istaghfiru rabbakum innahu kana ghaffara. ọgbẹ ẹnu ànábì nù àsọ. ọgbẹ ẹnu ànábì nù àsọ. wọ́n innahu kana ghafaran ọlọ́run tẹ́ rí ọba tí foríjìyàn pátápátá ni o ọba tí foríjìyàn lọ́lọ́run yurusele sama aleikum midrara tó bá foríjìyàn in tí ó tẹ̀lé ní pé yóò da sánmà yóò da omi sí tí ó máa rọ̀ gẹ̀rẹ̀rẹ̀ midrara ni ويمددكم بأموال وبنين yóò wá fáwọn ìyàwó yín lọ́mọ tí ó tó pọ̀ ويمددكم بأموال owó tó pọ̀ وبنين ọmọ tó pọ̀ ويجعل لكم جنات ọgbà jannatin àwọn garden garden garden farm tí gbogbo oko rẹ̀ ó tutù lójú báyìí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀rí máa rí ọ̀gẹ̀dẹ̀ tó tó tó tó tí ó bàjẹ́ ẹ̀rí máa rí nǹkan ọ̀gbìn tí ó bàjẹ́ بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم àmọ́ tẹ́ṣẹ̀ bá ti pọ̀ tẹ́ṣẹ̀ bá ti pọ̀ ẹ wà kójú rọ̀ kò ní rọ̀ ẹ wà kójú rọ̀ kò ní rọ̀ oko ò ní hù oko ò ní hù ìntẹ́gbìn ò ní yọ ìtẹ́ mi kò ní yọ. èmi ò jóná mẹ́nu lẹ̀. èmi àti wọn jóná mẹ́nu tẹ̀ mí mọ́. wẹ̀ẹ̀kọ́ mi sẹ́ni mi rò rábà kan fún màtúbù ilé ẹ túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ àforíjì. ẹ túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ tọrọ àforíjì. lùrìsílì sàmà àlẹ́ ìkùnmí rárá wàyẹ̀dínkùn kú wátà nílá kú wátìkùn tẹ́bálẹ̀ ẹgbọ́n ẹ lágbára ẹ lè ṣe nǹkan tẹ́bálẹ̀ ẹgbọ́n ẹ lágbára ẹ lè ṣe nǹkan ẹ ṣe ẹ ṣe wàyẹ̀dínkùn kú wátà nílá kú wátìkùn yóò fi lékún agbára yín jù bẹ́ẹ̀ lọ wọ́n الذين آمنوا كتب عليكم الصيام أو يا بنتي سبحانه تقبل منا إنك أنت السميع العليم آمين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين وأهدنا وفقنا إلى الحق وإلى طريق مستقيم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين الفاتحة بسم الله الرحمن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 aláwọn àlejò aláwọn àlejò ah. ẹ̀lẹ̀ tí máa rí wọn lórí ẹ̀lẹ̀ tí máa rí wọn lórí social media àwọn ọmọ babalágbègbè àwọn ọmọ eré àwọn ọmọ dáadáa eh. محمد جاني محمد الجامع عبد الكريم بولاجي مدير دار الإكرام دار الإكرام نيكورودو orin òun máa fi sọ̀rọ̀ أبا àwọn akéjì Abdulwahab Isa àrùn ìsìlámi àti àsàádà gbogbo wọn ọmọ babaláyege ni wọ́n àwọn eléwọ̀n yìí ọ̀rọ̀ babaláyege mọ́ iye wọn dáadáa ó láyé bàbá bá sọ̀rọ̀ kalẹ̀ tí ọba yé gbogbo èèyàn báwọn bá bẹ̀rẹ̀ rọ̀ ẹ̀rì bọ̀rọ̀ bá yé wọn púpọ̀ àwọn òsínú elésì ọ̀rọ̀ kọ̀rọ̀ àwọn sì ni wọ́n bá wa